Oya yá jẹ́ àmà mílíkì skẹ́lẹ́lẹ́ skelele jama zukere pakere mugulumuke yeske bẹ́ẹ̀ ni o miliki express lè tó ètò miliki express ẹ wo mo fi tayọ̀tayọ̀ kí ẹ̀yin tèmi nílé lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ṣé dáadáa la bá yín ṣé ti wà online ṣé ti come online bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé olólùfẹ́ mi èmi náà ni àbúrò yín ṣùgbọ́n àmọ́ kí n tó porúkọ mi ẹ̀ mọ̀ pé ó yẹ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba olúwa àwọn olúwa pátápátá ọlá porogodo yìí ọba tó jẹ́ ká rí ọjọ́ ẹ̀ní láyọ̀ àti àlàáfíà èmi náà ni ọmọ ọmọ ìjẹ̀bú tó ṣàpápá tó gbásìkì tó ṣáná máa ẹ mọ̀ pé tó bá ti ń gbọ́ from a to the y to the o to the d to the e to the j and to the i tẹ́ pé pọ̀ tó dodindi ó di Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà àdé orúkọ akọni ká má fi dà lálẹ́ gàràgà àwa ló ń pè ní méjì sọ ìyìn ọmọ ògbémọ̀rin ta fowó ra abidi abidi gbé ní obìnrin ògbé ní ọmọ balógun dòdò ń dáwà ọmọ káàwò káàbíyèsí o bẹ́ẹ̀ ni ó ìwọ́n láti gbé wá fún yín lórí ètò léèní ẹ̀wò èní gangan sọ kùtùkù àti ṣé kí ni àwò ṣé kí n bẹ fún yín ṣé kí n bẹ fún yín ẹ mọ̀ pé tábà ti wá báyìí a máa ń fún yín lọ́kọ̀ ọ̀jọ̀kan àwa láti múnú yín dùn láti dá yín lára yá torí pé kí ni thank God it's Friday a ní èní ni Jímọ̀ ọjọ́ ńlá ó èní ni Jímọ̀ ọjọ́ olóyin today is ẹ wo ṣẹ́rí èyí tó wà lórí ètò oh my god ẹni tí mo gbé wá fún yín lórí ètò lẹ́nu ẹ wò mí sí ẹni sùúrù ẹ̀yin mọ́mì wa dáàdi wa ẹ wò ẹ tètè ya pé mọ́mì mọ́mì ẹ tètè ya pé dáàdi nítorí ètò tèmi ó máa nẹgbà ó máa ṣe kí ó máa nẹgbà ó máa yàtọ̀ torí a máa fún yín ní pẹpẹrónì a máa fún yín ní tomato lóríṣiríṣi a máa fún lọ́kọ̀ òjọ̀ kan ṣùgbọ́n àmọ́ kí n tó gbàlejò mi wọlé ẹ wò àlejò mi ti wà ọ́ ti wà nù aago Dubai wọ́n jẹun wọ́n dẹ̀ mu ohun ẹlẹ́rìndòdò tó lè máa ṣe kíni ó lè máa mára wọn sọkùtù wọ̀ mo fẹ́ kọ́ ní okun àti agbára ẹ kú jókòó ẹ̀yin tèmi nílé bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ àgbà ni wọ́n ní pé ìgbà mẹ́ta ni ìgbà ẹ̀dá nílé ayé ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àti ìgbà àṣálẹ́ ṣe rí ìgbà òwúrọ̀ wa bẹ́ẹ̀ ni ìrọ̀rùn lójú ọjọ́ fi ń yọ ìrọ̀rùn ló máa bá dé fún wa lọ́sàn náà wọ́n máa ní pé kò rọrùn ṣùgbọ́n ìrọ̀rùn náà ti máa bá ṣe wá rí ọjọ́ alẹ́ a máa jèrè gbogbo iṣẹ́ ta ti ṣe gbogbo ìlàkàkà wa a máa jèrè bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni a máa jèrè ẹ ti máa wọ pé ta ni mo gbé wá fún yín lórí ètò lẹ́ni hmm, hmm, èèyàn gbà kan gbìn ni èèyàn ńlá ni èèyàn iyì ni ẹ mo ti mọ̀ wọ́n náà ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ẹ máa ní àǹfààní láti gbọ́ wọn láti mọ̀ wọn láti gbọ́ nípa wọn bí ẹ wò ẹ wò ó tẹ̀ ti ń dùn mọ́ mi lẹ́nu láti sọ ẹ ìjọ jẹ́ kí n kúkú bẹ fún yín ṣé kí n bẹ ẹ̀yin mọ́mì ṣé kí n bẹ ta ló wà nílé pẹ̀lú mi o kò ń ṣẹ́ni méjì ẹyẹ méjì òun jàṣà òun náà ni àyàn dáfídì àyàn dáfídì mo gbúra fún eléré ìtòlé ni ẹ kú jókòó àyàn dáfídì èwo lẹ tẹ ẹ sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wo ojú mi kẹ sọ̀rọ̀ ojú òbẹyà ojú ń tì wọn yìí ó tún tún mú ẹ̀bẹ̀ níṣẹ ní àtọ́jú wọn àní orísun mi báyìí àwa náà gíga ó tún tún mú ẹnkọ ìyẹn ló wà ní kí n má sọ̀rọ̀ sókè ẹ ń sọ̀rọ̀ ilẹ̀ <laughs> ẹnu báyìí ẹ bá mi kí àwọn tèmi nílé ẹ bá mi kí wọn. ẹ kú dédé ìwòyí o ẹ̀yin tèmi nílé ní toko. bẹ́ẹ̀ ni o ṣé ní báyìí ẹ jọ ẹ bá ń dá orúkọ yín nítorí gbogbo wa pátápátá àyàn dáfídè la mọ̀ yín sí ẹ jọ ẹ bá wa dá orúkọ yín gangan orúkọ tí wọ́n sọ yín. orúkọ tí àwọn òbí mi sọ mí ni adékúnlé david olúwatóbilọ́ba. Hmm, olúwatóbilọ́ba àwọn orúkọ yẹn milẹ̀ adékúnlé. Kúnlé David Olúwatóbilọ́ba tí bá dẹ̀ rántí dáadáa nínú Bíbélì Dáfídì ó jẹ́ èèyàn tó fẹ́ràn orin orin lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé ó dẹ̀ mú láti máa fi yin Ọlọ́run Ọlọ́run dẹ̀ ṣèkìní Ọlọ́run Ọlọ́run sọ ayé di ayé àrà ọ̀tọ̀ ayé ìyanu ẹ a jẹ pé ṣé ìlànà ilẹ̀ yìí náà wá ń sọ̀bà ilẹ̀ wá ń mú lọ́kọ̀ ọ̀jọ̀ kan. ní choice òun náà là ń tọ̀. ẹ ní choice. ẹ ní báyìí iṣẹ́ rẹ̀ àwa àwọn èèyàn nílé wọ́n ti fẹ́ mọ̀ nípa yín báwo ni ìrìn àjò ń ṣe bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ wo lẹ lọ ibo lẹ dàgbà sí ibẹ̀ ẹbẹ̀ ní kí tẹ̀sí kọ́kọ́ mu lákọ̀ọ́kọ́ níbo lẹ kọ́kọ́ dàgbà sí náà níbo ni gbogbo ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ pé ẹ dàgbà gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ìbàdàn. Ìbàdàn hmm. ọmọ Ìbàdàn kí ni so rẹ. so sure ni. ẹ kí ló jẹ lánàá. ṣàwọn máa. ṣàwọn máa Ìbàdàn gọ́lẹ̀ dàgbà sí lóòótọ́ ẹ á jẹ́ pé ẹ fi bẹ́ẹ̀ lajú sí Ìbàdàn ẹ kò ṣe díẹ̀ mẹ́ẹ̀ ẹ̀dẹ̀ kúrò ilé ẹ̀kọ́ wo lẹ wá lọ. bẹ́ẹ̀ nígbà tí mo dé sẹ́kọ̀ọ́ mo lọ hmm. sí CNS primary school Keruban Serafu hmm. primary school so nígbà tí mo ṣetán primary school mo lọ sí government college tó wà ní Kòòdú hmm. so ibẹ̀ mo ti ka junior school and SS mi tí mo ṣetán so lẹ́yìn ìgbà náà mo á lọ sí. Si higher institution, Yaba, Yaba College of Technology. Mm. So mo study computer engineering. Wow, wow, wow, wow. Ìyẹn náà dáa. Ṣé wàá rí àwọn kí n tó rí pé mo tẹ̀síwájú láti máa béèrè àwọn ìbéèrè yẹn lọ́wọ́ yín. Mo mọ̀ pé àwọn èèyàn ti máa wò pé kí ni ó wà lọ́wọ́ wọn. Ẹni tá a gbé wá sórí ètò kí ló fẹ́ wá ṣe fún wa? Ẹ ti máa wò pé kí ló wà lọ́wọ́ wọn ṣe ní lákòókò náà nítorí èmi gan ti ń dúró ẹ kọ́kọ́ bá mi fi kí nìyẹn ẹ bá mi fi kí ìyẹn gángan yẹn ẹ kọ́kọ́ bá mi fi kí àwọn ará ilé kọ́ ti ẹ̀ gbọ́ kẹ́ bá mi fi pọ̀n fún wọn kí ni wọ́n bá lè ṣe kí ni kí ni wọ́n lè kọ́ mọ̀ pé èyí tá a gbé wá fún lórí ètò lẹ́nu ara ọ̀tọ̀ ni ara tó yàtọ̀ ni ẹ àyàn dápídì gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ wọ́n sí èyí ti máa rí pé gángan bẹ́ẹ̀ ni o gángan ni kí ni àdìyíṣẹ́ gángan a máa fi ń sọ̀rọ̀ ni ẹ jọ ẹ kọ́kọ́ bá mi fi kí àwọn ará ilé kọ́ jẹ́ kẹ́kọ́ tiẹ̀ mọ̀ pé ẹ ti wà ńlé ẹ kọ́kọ́ bá mi fi kí àwọn ará ilé Hey, tí bá gbọ́ràn yẹn dáadáa ó ní pé ẹ mà kú ìkàlẹ̀ àyàn bàbá àgálù ẹ mà kú ìkàlẹ̀ ẹ wò ẹ̀yin tèmi ẹni pé èmi náà gbìyànjú èmi náà mọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di ó yẹ kí èmi náà kọrin kí n kọrin sórí ẹ ò má kọrin nísìnyí báyìí ẹ má lu ìlú yẹn fún mi màá sáré fún àwọn tèmi lé màá sáré fún wọn díẹ̀ ẹ kò sí rẹpẹtẹ o ẹ kò jẹ́ asáré ṣeré lọ díẹ̀ kásáré ó yá onídòdò onímọ̀ọ́mọ́ onídòdò onímọ̀ọ́yìnmọ́ọ́yìn ìgbà tí wọ́n ta wọ́n gbé gbá kalẹ̀ ẹ wá wòjà ní lábíyàdí onídòdò onímọ̀ọ́yìnmọ́ọ́yìn onídòdò onímọ̀ọ́yìnmọ́ọ́yìn nígbà tí wọ́n ta wọ́n gbé gbá kalẹ̀ ẹ wá wòjà ní lábíyàdí wọ́n tún ní pé mo rí dókítà tó ń bínú yọyún to you, ah. mo rí dọ́kítọ̀ tó bínú yọ yún ṣé láláìsàn máa bínú bò bẹ́ yọ ẹ wá Ah. lọ́sibítù yẹn ẹlẹ́ẹ̀kú àpérò ẹ ṣé o ẹlẹ́ẹ̀kú àpérò ẹ rọra o. ẹlẹ́ẹ̀kú àpérò ẹ rọra o ẹlẹ́ẹ̀kú àpérò ẹ rọra o ẹlẹ́ẹ̀kú àpérò ẹ rọra o ẹ ǹlẹ́ ẹ kú àpérò ẹ rọra o bá a rí kàrẹ́ òye bá a rí kàrẹ́ òye. appreciation. Ah, mo dúpẹ́ oníbu ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ wá mọ́mí sẹ́ńjó láti sẹ́yìn náà appreciation ah mo dúpẹ́ oníbu ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ wá bẹ́ẹ̀nìyàn kọ́ lọ́lọ́run wá rí bẹ́ẹ̀nìyàn kọ́ lọ́lọ́run wá rí yéè mọ́mí dájú ẹ̀ wò mí lè gbà tán níbi ìbàṣẹ́rí lẹ́nìí ó máa ní agbára ó máa nẹgbàá àyàn dávidi fúnra ra ẹ̀ ṣe sáré gbajì ẹ̀ wò fún àǹfààní àwọn tí ò bá ti sí lórí ìjókòó ẹ tètè yá lọ pè wọ́n nítorí kí ni èní máa yàtọ̀ ó ní agbára ẹ ṣé wàá rí iṣẹ́ ẹ tí bá wò dáadáa yàtọ̀ sí ṣé iṣẹ́ ilẹ̀ ń ṣe nìkan iṣẹ́ gángan lílù òun lẹ̀ ń ṣe gángan mi gbọ́ yín ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni lẹ́ ń ṣe nìkan bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ láàrin wọ́n àwọn pé láàrin gbogbo iṣẹ́ ó ṣe wá jẹ́ gángan lẹ mú pé à eléyìí mo fẹ́ máa ṣe o. nǹkan tí mo ṣe mu ni pé ó jẹ́ nǹkan tó yẹ pé tí bá ti ń lù inú mi máa ń dùn hmm. tí bá ti ń lù gbogbo ìṣòro ti tán. ìṣòro ti tán a jẹ́ pé ẹ fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀ nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tábàdé wa wò bí ìrìn àjò yìí ṣe báwo ni ìrìn àjò gángan lílù yìí báwo ló ṣe bẹ̀rẹ̀. Hmm. Ah, kí ló dé ó ní agbára. mo bẹ̀rẹ̀ ó ní agbára eh? hmm. kò tiẹ̀ yé mi kò yé mi ṣé a máa ní pé àti àti inú oyún ni eh, ó ti ń bọ̀ ni àbí kò yé mi. ètò ẹ̀ mo ṣe ń nu ojú mi. òun lẹ ṣe ń nu ẹ bèrè ẹ ń wá báwo ni ìrìnàjò ẹ ṣe bẹ̀rẹ̀. well mo bẹ̀rẹ̀ sí ní gbọ̀ngàn láti two thousand and eight. Hmm, two thousand and eight ọdún mẹ́jọ sẹ́yìn nìyẹn ọdún mẹ́jọ àbí eh? ọdún mẹ́wàá sẹ́yìn ọdún mẹ́wàá sẹ́yìn ọdún mẹ́wàá nìyẹn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn àtìlẹ̀ àti kékeré ṣe bọ́ ṣe bí yín gbà lẹ́bẹ̀rẹ̀ sí máa lù ní. o tí wọn lè bí ọmọ kó sáré rìn bẹ́ẹ̀ yẹn. àmọ́ bóyá ti ń rè yàtọ̀ ni. ìgbà tí wẹ́n náà ní àwọn kankan tó yẹ pé ó wá tó yẹ ìgbà tí mo rà á mọ́ mi sọ pé ah, ó máa ń dùn yàn lápá ó máa ń dùn yàn lẹ́gbẹ̀ẹ́ àyà máa máa dùn yàn èmi dẹ̀kẹ́ tí nǹkan ti wà lágbárí mi Ah. ó ti wà lọ́kùnrin. mo máa ṣe nìyẹn o mo máa mi ní. títí ẹ máa fi rí pé kíní o mo ṣe débi èrè. so ìgbà tó wá yá mo máa gbọ́ àwọn orin dárí mélòdì hmm. àwọn àtòríṣe ayífẹ́lẹ́ bàbára màmá wo tó lé gbọ̀ngàn ṣe lù tó máa ń ṣe tó máa ń ṣapá tó máa ń ṣapá tó máa ń ṣe so èmi náà máa tẹ̀lé wọn màá ṣáà máa pariwo máa nà mí bẹ́ẹ̀lù ilẹ̀ <laughs> lọ kàwé ẹ bẹ́ẹ̀lù ilẹ̀ lọ kàwé ẹ ah. so tí mo build ara mi sí tí mo fi mọ̀ ọ́ lù bí ọmọ ọdún mélòó lẹ wá wà nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ gbélu yín pé ìlú yìí o mo fẹ́ máa lu jẹun bí ọmọ ọdún mélòó lẹ wà nígbà yẹn. eleven years. Hmm, ọmọ tíba ọmọ ọdún mọ́kànlá nìyẹn o eleven years lè wà títí bẹ̀rẹ̀ sí máa lu gan títí di bá a ṣe sọ̀rọ̀ àbí ẹ̀ ló ah, mọ́. Ọlọ́run ní jẹ́ rí nǹkan tí ò ní jẹ́ ìlú mọ́. Ọlọ́run ní jẹ́ kẹ́ rí nǹkan tí ò ní jẹ́ kẹ́ ìlú mọ́. èyí kan tẹ́ máa ń sọ níbi bẹ̀ ṣe wà yìí tẹ́nìkan bá gbé wọn ńlá fún yín pé gbà títí o máa fi fi ayé sílẹ̀ March lu ìlù mọ́. ó ti o owó kọ́ ni gbogbo nǹkan. owó kọ́ ni gbogbo nǹkan. Ah, owó kọ́ ni everything. a jẹ́ pé ẹ fẹ́ràn ah, ìlù lílù ìjù. àkínjẹ́ ah, pé mi fẹ́ràn owó o mo fẹ́ràn owó bọ ẹ ní pé kọ́ gbowó bàǹtàbàǹtà fún yín pé ó dáa kì máa fọwọ́ lù mọ́ ẹ má fọwọ́ mọ́ ẹ má mọ́ ẹ má lù mọ́. ti àwọn ọmọ mi ti bá bímọ gan àwọn gan máa lù. àwa jẹ́ pé kò sí nǹkan tó lè gbé fún yín kò sí owó náà bó bá ṣe lè pé gángan yìí ẹ̀yin sì máa ẹ kàn sọ bẹ́ẹ̀ ni tó bá gbé orí bíi ten million. ẹ gbàgbé owó kọ́lẹ́bìtì mo ní ìtí mo ní ó tó mi ó tó yín. so nǹkan tó máa ní kí n máa lù mọ́ yẹn hmm. lára ẹ̀ náà mo ti fi pawó tí mo fi ra nǹkan sára náà. ara ẹ̀ náà ti so máa gbélé àwọn tí mi lè ṣe. ẹ wo ẹ̀yin tèmi nílé ó lérò pé ẹ ti ń gbọ́ ẹ ti ń gbọ́ ẹ wò ẹ ṣe máa ní àǹfààní láti mọ àyàn Davidis ṣùgbọ́n lọ́wọ́ òǹgbẹ ti ń gbẹ wọn wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ wọnú agolo kọsáyé lọ ṣe kí ni kọ lọ mọ omi tútù ẹ má yìí tí yìí kúrò ń bẹ ẹ wò fún àǹfààní àwọn tí ò dé tí sí lórí ìjókòó ẹ tètè á pè wọn torí ó ti ń gbóná fẹlifẹlifẹli báyìí ẹ já sáré dókè lọ́ọ̀nà